إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أنه في هذه الأيام تجتمع البهجة والسرور والفرحة على مسلمي العالم باجتماع مراسم البهجة والعيد والذبح وقبلها يصلي المسلمين يصلي المسلمون صلاة العيد ويجتمع الحديد لحضور عرفة وإكمال مناسكهم هذه المناسبات العظام وهذه الرحمات الحساب يمن الله بها علينا قال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون هذا قفنا ولهم بابات ولا رجع أبا عصور أبا ẹyọ kan ṣoṣo tí ò pé méjì ọlọ́run bọ̀bá tó láàrin ga ó ní gbogbo nǹkan pátápátá tá a dá a dá ní méjì méjì ṣùgbọ́n nítorí pé gbogbo ohun tó yàtọ̀ sí ló dá òun èyí ṣẹ̀dá asán ló tiẹ̀ gbogbo tó yàtọ̀ sọ́lọ́kùnrin bọ̀bá tó láàrin ga tọ́lọ̀ ń dá ní méjì méjì tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀bá pé méjì bóyá kùkùn ni ọba máa jẹ́. wọ́n máa nìyẹn bá ń bẹ láyé tó bá lọ́wọ́n ní pé méjì òun nìkan wọ́n máa dábí àbùkù rẹ̀ ó sì máa kan àwọn èèyàn pé bàbá dábí. ìyẹn wọn àti ọjọ́ kan fún wa ọlọ́kùnrin ọba tọ́lá rẹ̀ ga ṣoṣo ni torí pé ogun tó yàtọ̀ sí òun ló dá sẹ́wárí gbogbo tó yàtọ̀ ẹni ọba fẹ́ ṣoríire nù wọn yóò wá oríire lọ́sọ̀dọ̀ ọlọ́mọ bàbá tó lára jù ẹni ọba fẹ́ ṣorí kejì nínú wọn ọlọ́mọdé àbá wọn ṣe olórí ibú ọ̀dọ̀ ọlọ́mọ bàbá tó lára ká náà ni ó ti ṣẹ́rí kú yóò wá kọ́ yìí sí torí kó lè bá ṣorí ibú ẹni tó bá fẹ́ là nínú ìbànújẹ́ ayé àti tọ̀hún ọlọ́ọ̀ni ò dùn kọ́ ẹni tó bá ṣe é pé inú ìbànújẹ́ ló máa dé láyé àti lọ́run ọlọ́ọ̀ni ọkọ̀ yìí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga yìí látara àánú ẹ̀ látara wípé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn dáadáa ẹ̀sìn oríire yá ayé àti tọ̀run ni ó fi àwọn àsìkò kan lẹ̀ fáwọn ẹ̀dá ó sì wọ́n lásìkò tọ̀run ẹ̀sìn Islam ní í ṣe ẹ̀sìn ìbànújẹ́ <clears throat> ẹ̀sìn líle ojú kókó ẹ̀sìn wàhálà ẹ̀sìn àìláàánú lára ṣùgbọ́n ẹ̀sìn ìdùnnú ni eléyìí tí wà ní pamọ́ fẹ́nìkan kan ní gbogbo àwọn tá à ń bẹ̀ ń bi lónìí ó ní pé àwọn àsìkò tá a wà yí àsìkò dùnnú ni àsìkò ayọ̀ ni fún gbogbo mùsùlùmí níbikíbi tí wọ́n bá lè wà lórí ilẹ̀ ayé àwa tá a rí hajj lọ tá à ń bẹ ilé àwa ń jìmọ̀ báyìí à ń wọ lóníwájú ọlọ́run jà sọ́dún ayọ̀ àwọn tí wọ́n bẹ nínú hajj tí a bẹ ní hajj tí wọ́n ṣiṣẹ́ ọlọ́wọ́n bàbá tó la ẹni aláwọ̀ iṣẹ́ hajj ti gbéra sọ iṣẹ́ ti fa n'ojú inú ẹlòmíín náà ọmọdé pé ọlọ́run ṣe èmi náà dà láàjì ọlọ́run ní ṣe léèwọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wà náà. àwọn àdúnyọ̀ wa sarajọ ìdùnnú tọdún bẹ́ẹ̀nbẹ́ ìdùnnú páàdì àdún bẹ́ẹ̀nbẹ́ láti èsì tọdún yẹn lórí òfin lórí kájọ. torí fọ́pọ̀lọpọ̀ wa ni wọ́n bá tún ṣe kó mọ ògúnfẹ́ làápàá ẹlòmíì ò ti fẹnu rẹ̀ kàjò inú ọdún yìí yóò tún tó fún yóò tún dọdún mi ìdùnnú ẹlòmíì ò lówó tí ó fi rẹran lọ lọ́wọ́ ṣùgbọ́n kò síbi tí ń tẹran lẹ́yìn èyí tí ò ti ti ìnẹran ó ti na lókèrè ó na lájì ó ti lọ ná tíṣu ẹran yóò tún lọ tó ta kò sì ní kankan ṣùgbọ́n a sọ pé kan wàláyé ó dàbí ó tóbi ó yẹ kófì yẹn náà rojọ́ fún gùn ṣẹ́jú. Ah, ah mo rẹ́ra kan ó ṣe báyìí ah mo rí gbábà ó ṣe báyìí ìdùnnú yìí ó sá wà lára kálukú ọlọ́mọdé àdúgbò àmì jẹ́ sọdún. àwọn èèyàn bẹ ní hajj tí wọ́n retí àràfà lọ́la àwa tá à ń bẹ ń lé tá a ṣe láràfà àwa náà ń bẹ ń lé kí láǹfààní tó yẹ kékeré ó bí fún wa. irú ìdùnnú tọ́lọ́mọba tó láàrin ká tó ní ọba wa láyé yìí kí ló yẹ kó bí fún wa. báwo gẹ láti ẹsẹ dunu káàtó ní kọjá ẹ wo ẹyọ ọmọ ayá mi tá à ń àkọ́kọ́ tó ká kọ́kọ́ máa òun ni kíkà wípé ìdùnnú yìí Ọlọ́run ló wa tọ́lọ́wọ́ bá bá ti wá ṣe ìdùnnú fẹ́ dàá, ẹni tí èdè kí dùnnú ìrọ̀ra di àti nira mẹ́ta lọ́wọ́ onípẹ́kọ̀ ọ̀pẹ́ lọ́lọ́run láàzí ìdánilàkùn àní tẹ ẹ bá ti ń dúpẹ́ èmi ọlọ́run bọ́ bá tọ́lá rẹ kó tún sàlékún fún yín oore yóò tún pọ̀ sí. wọn láyé ń kẹ fọrọtún ìdá àdáàbí láṣẹdì ìdá ṣùgbọ́n tẹ bá láì mọ orí lẹ́ẹ̀mọ̀ ṣe ẹ mọ̀ retí yàyà mi sì lè kókó kó ọlọ́run ní kẹwàá yá ọlọ́run bá ní kí wàlí tó kẹ̀mbírù lọ́hà aláàmà àdáàkù àní lórí kọ́nà ọba ṣe mọ̀nà fún yín ẹ máa gbọ́nà ọ̀tọ̀b ẹ máa gbọ́ lọ́n tóbi ẹ máa tẹ̀ sọ́jọ́ ọdún nìkan láwọn sí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahi alhamd gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé pátá ló yẹ ká máa wí nínú àwọn sàábì anábìá Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah Abdullahi ibn Umar àwọn tó lọ sọ́jà àwọn ọmọ ọmọ wí báwọn yẹn bá ti gbọ́ tí wọ́n ń wí àwọn yẹn ló gbé kálukú náà ọmọ wí bẹ́ẹ̀ yọ̀bá wa lọ sọ́jà kó lọ ọmọ wí ẹjẹ alọ mọ wípé gbogbo ọjọ́ tí ń bẹ láyé àwọn ọsẹ bọ ni wọn ní àwọn gbólóǹkan tá a bá ti gbọ́ àti mọ káwọn ilé ọsẹ bọ ni lápèjúwe tá a bá gbọ́ tẹnìkan ní Elédùmarè àwọ ìgbé kò sọmọ bọjá mùsùlùmí Elédùmarè tàbí kẹ́nìkan ọmọ ẹ sọ̀rọ̀ kọ́ ní òrìṣà òkè àti mọ̀ pé lẹ́yìn ọ̀sùn mọ́ bọjá mùsùlùmí àfi tó bá jẹ́ mùsùlùmí tó dúró kọ lórí bíi hárahárà ẹni sọ̀kan fún wa tọ̀pọ̀lọpọ̀ wa lè má mà tàbí ká má ṣàkíyèsí téèyàn bá gbọ́ téèyàn kan bá sọ pé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run téèyàn kan ní ọlọ́run ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi yóò ti mọ̀ pé ẹni ò súnmọ́ kó jẹ́ mùsùlùmí mùsùlùmí yìí sọ pé ọlọ́run ọlọ́run run run tọ́lá lómi ò gbọ́n mi láti mò ń sọ dáadáa téèyàn kan sí ọlọ́run ẹ ti mọ̀ pé eléyìí kristẹni ẹ̀wọ̀n gbọ́dọ̀ yẹn lásán mùsùlùmí ọ̀yìn sọ pé ọlọ́run ìrẹ̀pá dọ́mi ọlọ́run ọlọ́run yí àti rí olóyàtọ̀ ń bẹ̀ h àti r olóyàtọ̀ nínú méjèèjì tí mùsùlùmí ọba sọ tiẹ̀ h ní òbísí tọ́jẹ́ iye ẹlẹ́ẹ̀kejì nínú yorùbá táwọn tí ẹ̀sẹ̀ mùsùlùmí ọba sọ tiwọn rí òbísí tọ́jẹ́ r àwọn ò ní ọlọ́run mùsùlùmí máa ń sọ pé ọlọ́run sísọ wípé ọlọ́run ọlọ́run lásán àmì ní síwẹ́ẹ̀sì wò lè yàn sí. yorùbá tí mo ń sọ yìí ó yé wa ẹ̀sìn gbogbo ẹ̀sìn tá à ń ṣe ó ní àwọn àmì ẹ̀sìn lámì ẹ̀sìn ní àwọn nǹkan kan tí máa ń tọ́ka sí wípé ẹlẹ́sìn báyìí lẹ́nìí ó ń bẹ nínú ọ̀rọ̀ sísọ ó ń bẹ nínú ìhùwàsí ó ń bẹ nínú ìmúra mo rò pé tí múra ayé kankan náà wọ̀ dídì yẹn sí bàbá rẹ nìkan lè sí tó náà wọ jàlábí àfúnfún bá a ṣe wọ jàlábí àfúnfún òun ọ̀wá wọ bàtà yín wá rìn kì í a sì mọ̀ pé lè ṣe mùsùlùmí fẹ̀lẹ́ nu tọ́ba wọ wáìtì bẹ́ẹ̀ jàlábí à pupa sí i tó dé sí tí ò ní sáàrin orí àtìmọ́lú èèyàn tó jẹ́ tàbí ọwọ́ àwọ̀ funfun ọwọ́ àpàkájà rẹ̀ láì sí ní hajj ọpàkájà ọwọ́ àfìlẹ̀kẹ̀ pupa sọ́wọ́ àtìmọ́lú èèyàn tó náà jẹ́ ìmúra àmọ́sọ̀rọ̀ èèyàn wo la jẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu ọlọ́pàá wa pa mùsùlùmí ọ̀pọ̀ wa lé kọ wá síjọ kan tí ń bẹ láyé tí ń bí ọlọ́run bọ ọba Allahu tóbi bíi mùsùlùmí gbọ́dọ̀ Allahu akbar yahudi èyí gbọ́dọ̀ Allahu akbar kírísítẹ́ẹ̀lì ewì gbọ́dọ̀ Allahu akbar ẹlẹ́bọn ewì ọlọ́run bọ ọba tó la rẹ̀ ká ọ̀sán àdáyẹrí àwa mùsùlùmí pẹ̀lú gbọ́dọ̀ yìí mo sì sàdáyẹrí wa pẹ̀lú àpọ́nlé ọjọ́ jimá àwọn àjọ tó ti ṣáájú wa náà níyànjú kí wọ́n mọ tí wọ́n ọlọ́run tí wọ́n mọ. gbólóhùn tọ́lọ́ ọ̀bọ̀bà tó láàrin ká tó fi wá ṣàpọ́nlé wa yìí níbo ló wà nínú àwa mùsùlùmí níbo ló wà nínú àwa mùsùlùmí tí ìbá ṣe pàǹkì hàn ẹlòmíì ò ti sàláwà kíkárú kankan láti tọ́ láti jọ tí yóò sùn yóò ṣe lórí ìdá tìlé kan bí ẹ̀wọ̀n wà láwà kíkárú kankan lẹ́yìn ìgbà tí bá ń gbé òun tó sọ fẹ́ aláwọ̀ àti

èèyàn ló sọ ọlọ́run táwọn ìjọ ń bẹ inú mọ́ṣáláṣí ẹjá lọ mọ̀ wípé ọlọ́run ọba ọba tó láàrin ga ó fi ìlànà ọdún eléyìí tá à ń ṣe tá a bá wo ìpìlẹ̀ rẹ̀ á dà padà sọ́dọ̀ àdéhùwà Ibrahim alayhi salatu wassalam eléyìí ti ṣe ọ̀rọ̀ yìí pé á pẹ̀lú afọ́lọ́ a rí i pé ọ̀dọ̀ àdéhùwà Ibrahim alayhi salatu wassalam ló padà sí ẹ dàpọ̀ irú èèyàn wò ni wọ́n yẹ. ẹ̀kọ́ àkọ́kọ́ tẹ ẹ̀ka àkọ́ dì mọ́nù kì í sasọ tá a ti gbé mú télọ̀ tí wọ́n ti yàn fún wa. tàbẹ́lẹ̀ tí wọ́n ti rán tá a tó wòye bí ààrẹ yọ ọ̀nà kalabẹ́ ṣe sí. tàbẹ́ ran tá à ń sáré rẹ̀ kìtìkìtìkìtìkìtì. kí ló tó lọ́wọ́ bá ka Ibrahim yẹ báyìí kí ló dé tó ṣe wípé gbogbo ẹlẹ́sìn ọ̀ padà máa fi ara wọn ti sí Ibrahim kí ni ń bẹ lára rẹ̀ ọlọ́wọ́ bá nú al-Qur'an al-Karim ó ní ma kana Ibrahim yahudiya wala nasraniya walakin kana hanifan muslima ọlọ́wọ́ bá ọba tó láàrin ká ó ní Ibrahim ìsì yahudi ó ní Ibrahim kìí ṣe nasara walakin kana hanifan ọlọ́wọ́ ní mùsùlùmí tí gbogbo wa iná pèrè àwa ọlọ́ọ̀lẹ́ Ibrahim aleyhi salatu wa salam ẹnìkan tó gbà fọlọ́hún ni tó ṣẹ́rí kò bí ẹbọ. tóyàn bá fẹ́ ṣe ọdún iléyà tó yẹ pé ọlọ́run bọ̀ ọba tó láàrẹ́ ká ló fẹ́ ṣe fún ẹ̀kọ́ àkọ́kọ́ tó yẹ kó mú di ọdún iléyà ni pé bó lèmi ní ó ṣe di hanif bó lèmi ní ó ṣe kọ́kọ́ di hanif tí Ibrahim di báwo lèmi náà ó ṣe dirú mùsùlùmí tí Ibrahim hanif àmùsùlùmí bóyá èmi náà ṣe dirú mùsùlùmí bá mùsùlùmí tọ́nà ọbọ̀ ń pàṣẹ tí àṣẹ ọlọ́run tọ́jàṣẹ tó le tọkàn ò ní gbà tí ó sì gbà fọlọ́ àbí tá a wá lé ń tọ̀ tí wọ́n yọ àjẹjẹ pé àṣẹ tọ́lọ́pọ̀ bọ́ba tọ́lá rẹ̀ láti yóò fún ni pé lọ pọ̀ mọ́ rẹ̀ ọlọ́run wa ni apọ̀ mọ́ kákìrún lásán ẹ̀ bó ṣe ní àwọn yẹn lára tó kágbáwẹ̀ lásán ẹ̀ bó ṣe ní àwọn yẹn lára tó ká mójú táwọn ẹ̀kọ́ ẹ̀sìn kárí ọmọ dáadáa lọ́nà tó bẹ́ sìn kákọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó bẹ́ sìn ẹ wọ́n bó ṣe làwọn yẹn lára tó. ẹ̀rọ kan ọdún léyà ọdún àwa mùsùlùmí ni ẹni ó pilẹ̀ rẹ̀ ó ní tọ́nà bá rí lára rẹ̀ tó fi fi pilẹ̀ dáadáa. bó làwọn náà ṣe mójú tó láti dàbí àná mi wáyé bọ̀ wáyé alayhi salatu wassalam bó làwọn náà ṣiṣẹ́ ní kúrò níbi ẹ̀rọ dáná ìjàndábìjà kútú bẹ́ẹ̀ láwùjọ àní Ibrahim sọ fún bàbá rẹ àtàwọn èèyàn rẹ ó ní wàá àtàsí ìlòkù bàbá àtàjẹ ẹwọ náà ní ìlú ìlà wọn yẹra fún yín àti gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọ̀lọ́ wàá ní ẹwọ rọ̀bì ìlọ́mọ mẹ́rán ìlọ́mọ mẹ́rán torí pé mọ̀mọ́ kẹ́tì ń bá ń bẹ lọ́hùn tún ní sórí ibú bí pé ń bẹ lọ́hùn. ọlọ́ni falamá àtàzálà àwọn bàbá yà àkójọ rẹ̀ mi dùn nílà. ìgbà tó fa àwọn èèyàn rẹ̀ lẹ̀ àwọn tí wọ́n ń ṣe tí ọ̀pá tọ́lọ́mù tó lòun ní báwọn ṣe tó wá yẹra fún wa lọ síbi tẹ̀sìn ọlọ́run lọ síbi mójútó tọ́lọ́run ẹni tí ń wá tọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ tó ìsìnlẹ̀ ní ọmọ ọgọ́rin ọdún létí àṣọ ọlọ́run bá ṣe fún ọlọ́ni wàhábìnà aláhùn ìsáàkọ yàgò lẹ́yìn tó yẹra fáwọn ọ̀nà dẹ̀rẹ̀dẹ̀ tọ́pọ̀ ara dẹ̀rẹ̀dẹ̀ àwùjọ ti tó dojú kẹsìn ọlọ́run ọlọ́run làwọn afọmọ tọrọ afọfọlọ́run ọmọ gbogbo ń tára náà ń fẹ́ ló lè tẹ̀ á lọ́wọ́ kọ́dún iléyà tí ń bò ó tó dé táwa náà bá ṣe tá a ti ṣe bí ìbọn yìí ò ti sì fọlọ ìjà àná dáfà ẹjẹ àjúwọ́jú sẹ́lẹ̀ ẹjẹ àjùpájú sẹ́lẹ̀ kájú bó ara wa lẹ̀ fọlọ́pọ̀ bọ̀ bàtọ́ la rẹ̀ kàkà tẹ̀ ní bàfà sẹ̀ kọ́má ṣe wípé ntí ọkùnrin tọrọ mùsùlùmí ó pin sí náà ni pé à ń lọ ilé ọdún ilé ọdún kí ni ọdún ilé ẹran táwọn èèyàn rà fún léyà tí wọ́n fi pa fọ́lọ̀ ẹran léyà àwọn èèyàn ó sì mọ ọ̀fọ̀ tí mú wọ́n máa jẹ ẹran dídín ẹran léyà ni o ẹran bá dà ọtí wọ́n máa fi ẹ̀rọ abiri yà wò ní ayé ọ̀gá kò lọ́sọ̀. ẹ̀rọ ilé yá ten forty mu gúdà tìrìsítà àbí tìrìtìrì ní ẹ máa ń pè trọ́fì àti gbogbo ẹ̀ àbí kéèyàn léèyàn ń ṣe léyà lọ́jọ́ ọdún bí ṣe ń tì í dì í bọ̀ kó wá máa wí nǹkan pépà kó sáná sí kó sáná sí pépà pépà tí nǹkan bẹ́ẹ̀ lọ ẹ̀ tí mo ti máa wà nù rẹ̀ pépà funfun lọ́jọ́ léyà irú ìsìlámù wo la ń ṣe. àyọkọ́jà ọjọ́ ọdún léyà lèyí ó ní ọdún wọra tí ò ní ráàyè kí n kọ́ lọ ó ní òun gbàlejò ẹ dákun bó la sì padà sọ́dọ̀ ọlọ́run ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما ولا بسعنا الحمد لله wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́ ìkí àti gé ọlọ́run kọ́ lọ́ba nípa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ dákun a rí kọ́ níbi ọdún léyà òun lélẹ̀ alákọ̀ọ́kọ́ alisi ju sẹ́yìn ẹ̀kọ́ lọ. kọ̀rọ̀ kọ́ wá jẹ́ pé ìgbà náà ni ó tó bí ma eighty nù ọ̀pọ̀ sẹ́ni tó tó bẹ́ẹ̀ náà àtà bẹ́ẹ̀ mi o lẹ́yìn eighty ló ń ṣe bímọ àkọ́kọ́ kọ́ wá jẹ́ pé irú ọmọ ọlọ́mọ ó ní kéèyàn lọ pa ó sì tún dà fọlọ́ ọlọ́run bá wá sọ ìgbàfà fọlọ́run bá dorí ire tí ò ní tán láyé ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ọjà àánú jùsọ̀ ẹlẹ́fọlọ́ ẹ̀já jùsọ̀ ẹlẹ́fọlọ́ mọ́ bá tọ́lá rẹ̀ ká ẹjẹ àgbà fún ẹjẹ àtẹnugbà fún ẹjẹ àmàṣẹ ẹsẹ ẹwù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tí mùsùlùmí ní kọ́ bí ọdún léyà kìí ṣe ẹ̀kọ́ káwọ sọ nìkan ká jẹ ẹran ká máa dán kìí ṣe yẹn nìkan ó ní àdé ọkàn tó lálàáfíà àdé ọkàn tó lálàáfíà báwọn yẹn bá rò pé àwọn ènìyàn ayé ní àfi káwọn darapọ̀ máwọn aláburú. káwọn ma yàwó káwọn máa yàwó plus táwọn rò káwọn lè lé ayé gbé àbí káwọn máa dáná táwọn èèyàn rò káwọn lè rí ayé gbé àfi ọdún ìtùnú ọlọ́ọ̀lọ́yọ̀ nígbà ọdún ìtùnú pọ̀tọ́lá àti wọn báyìí gbogbo mọ́tò bá dúró wọn ni wọn ti ń dáná wọn ni wọn ń wúwo ọdún wọn ń ṣe kí ni wọn ń wá owó ọdún. ìjọba àti owó ọdún oníṣẹ́ máa dáná ní oníkàgbé ẹnìkan kẹ́nìkan wá sọ ránṣọ. jábẹ̀rù ọlọ́wọ́n bọ̀ bàtọ́ láàrin náà. kí ni àwọn sùnmí kéèyàn sẹ́rí kó ní gbogbo oúnjẹ nàìjíríà ti bá mẹ láwùjọ. bí Ibrahim náà ti sẹ́rí kó mẹ tó sì bàbá fọlọ ẹ dàpọ̀ ara ẹ̀ kọ́ ọdún léyà ó ní pé kéèyàn mọ̀ wípé agbára ọlọ́wọ́n ọba jù tòun lọ. tọ́ba ti wá mọ̀ pé alágbára ọlọ́wọ́n ọba tọ́lá rẹ̀ kakọ́ ọ̀tàfà fún àwọn ẹran tá à ń gbé ọ̀bẹ lé lọ́rùn wọ́n gbà fàfọ́ lọ ni o kò sẹ́ni kan nù wáyé tó tóbi tágbò kágbò bá tóbi rárá o nítorí òfin mà pọ̀ tágbò lọ ọjà kọ́ ọ lọ tó tà kọ́ ọ dọwọ́ dílẹ̀ kó tó sẹ́ni àgbẹ̀ ọmọ tó bá ní dọwọ́ dílẹ̀ wọ́n lọ tàbí. ọ̀rọ̀ mà pọ̀ tágbò mélòó lára rẹ̀ ọ̀ tágbò gbogbo kò lọ́pàá bẹ́ẹ̀ yóò kò sí kankan bẹ́ẹ̀ ẹgbẹ́ fáyà sí kò sí kankan bẹ́ẹ̀. dọwọ́ dílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àgbò níwọ̀n náà ṣe bí ẹran wọ́n mọ̀ pọ̀ ọ̀tá lò dábàá sí náà wọ́n skéèlì àbá gbé àjò sórí skéèlì ó tó bẹ́ẹ̀ ọ̀tá lò ìwọ òun náà lọ́wọ́ adébíà ọ̀lẹ́ gbẹ̀rẹ̀ délẹ̀ ó gbọ́ bẹ́ẹ̀ ni lọ́rùn òun gbà fọ́ lọ. ọmọ èèyàn yìí náà jọ kákò jọ wá tó lọ lù. nítorí káwa lè gbáyé gbádùn àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá kan bíi tiwa náà ọlọ́wọ́n á àwọn fún wa. mélòó làwọn bàbá yẹn ní bàṣẹ ní bàṣẹ àtúntò rẹ ó tó tó yí bọ́ọ̀lù. ọgbà fọlọ́run lórí bọ́ọ̀lù ń ṣe dáa àtọ́ni dáhùn ẹran yìí ẹni tí wọ́n para kún mi nínú ọdún yìí mẹ́ mélòó lọ́mọ ẹ̀dín nìyẹn lẹ́gbẹ̀ẹ́ rà kún mi ọlọ́run àrò gbọ́ wọn fún wa gbogbo wọn gbà fàfà ńlá ọlọ́run ẹ wá dúró ẹran tí ó lọ lọ́tún wa ẹjọ́ ọlọ́run làwọn náà ẹjọ́ wa ló gbà fàfà ọlọ́run. ìgbàfà fọlọ́wọ́ bá ti hun àwọn òní dọ̀rùn rojọ́ wọn àyè dọ̀rùn rojọ́ kò sí ike ìsáàmù ọmọ ìlọrin ọmọ ìlàjọ kò sí fẹ́ẹ́ àwọn ti wáyé ayé wọ́n ti lọ ti ìwọ tó gbàfà fọlọ́ lọ sàgbàpọ̀ wọn lọ. ilé ẹja dáadáa ẹja gbàfà àwọn tá à ń dúdú sọdún wọn gbàfà ẹja ká ṣe ọdún bíi mùsùlùmí ìdí ọ̀dọ́dọ̀ báyà lójijì mùsùlùmí gbọdọ̀ lọ ìdí nìkan lọ kí ọ̀fọ̀lọ́ ọmọ sọ tó dáa kó ṣe ìbáda gbọdọ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahil hamd kéèyàn má jọ jálẹ̀ mi pẹ̀lú ọgọ́ ọlọ́wà tẹ̀síwájú gbàgbé hàlá wa